kó ayé òní. ẹ adúgbò náà Ọlọ́run. ẹ kú ọjọ́ òbí náà. pàtẹ adájọ́ ọjọ́ pé ọjọ́ kù. ó ṣeé ṣe ojú ọjọ́ jẹ́ àṣà ìsàn àbẹ́yìn òde bá wa òkú òjijì òde bá wa pàápàá àdúkù àdúpẹ́. ayẹkẹ ìṣe lè ní sà ọdún kẹlò ní ká pè é tọjọ mi. ọdún kan ni ìjọba kì í ṣe bí seventy eighty ẹ ẹ̀gbọ́n mi mi mọ Quran dáadáa mo mọ báìbù díẹ̀ bíbélì pé ẹgbẹ̀rún ọdún lójú Ọlọ́run ó dàbí ìṣọkọ ìṣọ ó dàbí a second not a minute so mo gbàgbọ́ pé mo mo ra ó ṣe fẹ́ rìn lé nìyí ẹ ra ẹ mo ra tẹ́lẹ̀ ó ṣe fẹ́ rìn lé ìtúwọ́n á ṣe mi nìkan èmi àti táyé mi táyé náà wà nílé mi. lágbára lọ tá a bá lórí pápá tá a bá lórí hall àárín táyé mi. ẹ̀fí ẹ̀sìnfọ́n ẹ̀fí wọn pa wọn báyìí láti ṣe àwa kàn bẹ́ẹ̀ la fẹ́ ka ìròyìn adépèlé tá a bá sọ nípa experience lójú ti rí tí owó ẹ ti. nǹkan ti ṣe mí o ó ti ṣe nǹkan hmm. nǹkan ṣe mí ó ṣe nǹkan. ẹ̀yin náà ṣe mẹ́wàá ẹ ṣe mẹ́wàá. Yorùbá ah, lè sọ nǹkan ti ṣe bí mo ti ṣe kan ṣùgbọ́n àwọn Yorùbá ní orí tá a bá fi gbági tá a fi gbọ́pẹ̀ tí ò bá fọ́ pẹ̀lẹ́kadà bẹ́ẹ̀ ra wá dúlé bẹ́ẹ̀ ra wá dúlé nǹkan ti ṣe bí mo ti ṣe kan ajá tó bá relé ẹ̀wù tó bọ̀ ó bọ̀ ẹ̀ka dúpẹ́ ọ̀pẹ́ ẹ̀ra wá dúlé. a ti rí pé lẹ́yìn ọ̀tá ìsìn àti rí nínú àwọn fíìmù kọ̀ọ̀kan tí wọ́n lè nítumọ̀ lára fíìmù Fúnkẹ́ Akíndélé àtàwọn míì bẹ́ẹ̀ eléyìí ṣé ká sọ pé coming back yìí ni àtẹ̀sí fáwọn tó ń wò yìí káàkiri àtàwọn. àti Mercy Aigbe àti Kúnlé Afọláyan a lè pe àkọlé ẹ̀ ní coming back of the giant of Koran or Koran the giant. Koran the giant. coming back of Koran the giant. ọlọ́run ni o èmi ò jẹ́ kankan ọ̀tá lè mú. ta ìgbẹ́ ìyẹ̀pẹ̀ kòkòrò lásán ọmọ rà irọ́ là ń pa ta lè mi ọlọ́run bàbá ọlọ́run ní èmi ta ní èmi ta ní ń jẹ́ èmi n ò tiẹ̀ kọ dáyé mi ló kọ ebi ẹ burú dé bàbá tún dàgbà táwọn ẹgbẹ̀rún ọlọ́ni ọlọ́ni. ìtawárí apagunpọ̀tẹ̀. ẹ apagunpọ̀tẹ̀ yìí ti ìlú Ìkórè ni. oyè tuntun ni àbó ti pẹ́ lẹ́ti jẹ́. ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ ó tọ́dún mẹ́jọ apagunpọ̀tẹ̀ ìlú Ìkórè mo jẹ máyégún bóde òsì níkọjá Ilé-Ifẹ̀ mo jẹ ààrẹ ní ìlú péjú títún mo tún wá jẹ Báṣọ̀run nínú kan ní Ìbọ́kọ̀ n ò yọjú rọ wọn wá fún mi ní. tọmọbìnrin ni àbí àbọkọ. wọn wá fún mi ní iṣẹ́ tí a ṣe ni wọn ń fún mi fún àwọn kan tí ẹ ń pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Ìjẹ̀bú-Jẹ̀ṣà olórí fi mí jẹ ọba àṣà. ọba àṣà níbi Ìjẹ̀bú-Jẹ̀ṣà. bẹ́ẹ̀. àwọn nǹkan tó ń béèrè mi sọ ní ọmọ olúwa gan ni wọn ń béèrè mi báyìí. ọmọ Yorùbá. nílùú wo torí wọn ló kùn ní bùn wọn má jùlọ ti fà á. Eh, gbogbo ẹ àwa Yorùbá ni mí ẹ dúró ohun tó bá dáa nílẹ̀ Nàìjíríà eh, Abẹ́òkúta ló ti bẹ̀rẹ̀ hmm. gbogbo ohun tó dáa nílẹ̀ Nàìjíríà Abẹ́òkúta ló ti jáde hmm. gbogbo àwọn tó láyà. tọ́lá káàkì. tó ní káàkì. tó gáyàtà. bí ó bí ọ̀rọ̀ yín. Oh, tó gáyàtà tó dẹ̀ndẹ̀ búlà ah. tí wọ́n lè fi àyàrá ogun Abẹ́òkúta wọn ti jáde èyí èsì ìṣọmọ àdè. èyí tó túmọ̀ sí pé ẹ̀gbá aláké ibẹ̀ lọ́lájú ti bẹ̀rẹ̀. ẹ̀gbá àké ibẹ̀ lọ́lájú ti bẹ̀rẹ̀. àwa ẹ̀gbá ló máa yé jẹ́. so lónìí ọjọ́ ayọ̀ ni. ọjọ́ ayọ̀ ni. ọjọ́ ayọ̀ ni. ọjọ́ ayọ̀ ni ọjọ́ ayọ̀ ni ọ̀pọ̀ ló tiẹ̀ dárú ọjọ́ báyìí tí ò ṣe é sí àwọn táwọn ń wò yìí kí lè fẹ́ sọ fún ọ nípa the coming back the coming back of, of the Giants kí lè fẹ́ sọ fún ọ. ẹ jẹ́ kí n dúpẹ́ o jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Dèndé Láró. Dèndé Láró. Mm, ènìyàn ni. ibi Dèndé. Mm. <laughs> Ah. ó jẹ́ sọ mi kó ń bọ̀ mílẹ̀ ní mi tí ì rí ọmọ nígbàgbọ́ pé màá rí ènìyàn ni ó fún mi lówó hall ó fún mi lówó invitation ó fún mi lówó gbogbo ó ní bàbá yìí ti lọ yanjú yẹn náà máa wá bílẹ̀ nù mí tí ì rí o mo tún dúpẹ́ lọ́wọ́ senior special senior apostle Emmanuel Rẹ̀mí Awódé òun ni olùdarí àti aláṣẹ fine coat. ọ̀dà ọmọkùnlé. bẹ́ẹ̀ ni ènìyàn ni ènìyàn ni òun náà ní kí n gbà ẹ máa lọ ẹ máa bẹ́tò lọ́nà bẹ́tò lọ́nà báwọn ń bọ̀ lẹ́nu ní ìtì ni wọn o ṣùgbọ́n wọ́n ti dá mi síwájú. Hmm. mo tún wá dúpẹ́ lọ́wọ́ àbúrò mi kan ọ̀rẹ́ mi kan ránṣẹ́ ọlọ́run pàtàkì Genesis ni wọ́n pè é olùṣọ́ Genesis. délé Genesis. ayélujára pé délé Israẹli Ògúndípẹ̀. Israẹli délé ó fún mi lówó o hmm. ó ní kí n máa fi bẹ́ẹ̀ ètò lọ o. gẹ́gẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Israẹli délé ògúndípẹ̀ eh, genesis àwọn náà ṣe ènìyàn ni wọ́n wọ́n náwó sí mi ṣé ẹ wá rí èèyàn púpọ̀ ló lè ní lọ́kàn náà láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n tá a bá wo oníwọ́ọ̀ nísìnyí a rí àwọn ènìyàn bẹ́ẹ̀ èèyàn tó ra àkàrà èèyàn tó ra fìlà èèyàn tó dìde láti lé wọn inú òjò inú owó pé àwọn máa débẹ̀ àwọn èèyàn mi nìyẹn orin kan wà tí Yorùbá máa ń kọ pé ènìyàn láṣọ mi ènìyàn láṣọ mi mo bá bojú ẹ̀yìn tí mo rẹ́ni mi ènìyàn láṣọ mi ló mi àdùn ara mi àgágágá ènìyàn láṣọ mi àmọ́ tí mo dárúkọ yẹn à mo sàbí fún àwọn àgbàlagbà nìyẹn èèyàn kan náà wà emperor dòṣùlù máyégún àwọn náà ènìyàn ni wọ́n ṣe aláwọn ẹgbẹ́ mi déédéé àtàgbàlagbà tó lè mi mo kéré láàrin gbogbo wọn hmm. àti ntp àti tampan hmm. àti agn àti tigman èmi ni mo kéré jù hmm. èmi ni mo kéré jù láàrin wọn ń bọ̀ lọ́nà ẹwà mi dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n ń bọ̀ lọ́nà. aṣọdúnmọ́dún àwọ̀ aṣọdúnmọ́dún o ẹṣẹ́ mi tọmọtọmọ àpọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. ẹ jẹ́ kí n wá sọ nìkan kẹ́ ẹ tó kúrò lórí afẹ́fẹ́ wọ́n fi àkókò yìí sọmọdé ń tẹnumọ́ fún àwọn ènìyàn ẹ jẹ́ kí á yin ipa tí àwọn ènìyàn ń kó pàápàá especially the icon and legends of entertainment industry nígbà tí wọ́n wà láyé kì í ṣe nígbà tó bá kú tán o tí n bá jẹ́ èèyàn burúkú ẹ sọ fún mi nígbà tí mo wà láyé o. ká tún ṣe lè tètè wà kí n lè ṣàtúnṣe tí n bá ń ṣe dáadáa ẹ wí fún mi nígbà tí mo wà láyé o kàtúnṣe lè wà tí n bá perú àpéjọ báyìí kò dìgbà tí olùwà bá perú àpéjọ báyìí nílùú òyìnbó ní Canada lamẹ́ríkà ní UK àwọn ènìyàn gidi ni wọ́n máa ń pera wọn jọ tó máa ń perú àpéjọ báyìí fún yàn fún yàn fún yàn kì í ṣe irú àwa ló yẹ ká perú àpéjọ báyìí hmm. mo fẹ́ kàtúnṣe wà o mò ń bẹ̀bẹ̀ ní káàtúnṣe wa lórí ọ̀pá àtúnṣe bàbá lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lórí gbogbo àwọn tí wọ́n rí mi tí wọ́n mọ́jú mo lè dúpẹ́ lórí àwọn tí wọ́n wo ibi tí mo wà mo wá dúpẹ́ lórí àwọn tó nífẹ̀ẹ́ mi <clears throat> lórí rédíò lórí tẹlifíṣàn ẹgbọ́n tí màá sọ kankan náà máa jẹ̀bi o city people ènìyàn ni wọ́n olùṣeyẹ kẹ́hìndé wọ́n wá wọn gbohùn lẹ́nu mi wọ́n dẹ̀ ló lórí afẹ́fẹ́ láì gbà kọ́bọ̀ Ambrose Somide Ray Power àti Fàájì FM wọ́n gbé egun tá a ṣe sórí afẹ́fẹ́ wọ́n pariwo ẹ̀wọ̀n ọgbà sísì o wọ́n fi sọ́pọ́ọ̀tì ènìyàn ní ohun tó ṣe yẹn ó ju mílíọ̀n lọ. dúpẹ́ lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn kan máa ní kí n lọ kó wá rí tí bàbá wa wọ̀ ní ṣe dúpẹ́ lọ́wọ́ ṣé kí n ṣe adé fún un. ẹ má ṣe adé ẹ jọ sà pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ ti sọ. ẹ jọba kẹdọ ẹ má bínú wọn dúpẹ́ lọ́wọ́ àwọn kọ́mítì mi wọ́n ṣe olùdí méje ẹ̀yà mẹ́fà ẹ jọ ẹ má bínú pé mo dárúkọ wọn wọ́n jẹ́ láìdé gold ọmọ yẹn ká ní kì í ṣe pé ojú ọmọ mi ó ti wá fọkọ ń bá kidnap rẹ̀ hmm. ọmọ gidi ni bẹ́ẹ̀ ni tó ṣe rà ní ní ẹgbẹgbẹ̀rún ni ìkan oúnjẹ Tóyìn aláríyá Oòduà. Tóyìn Tóyìn Adébọlá. ó fẹ́ràn fàájì ṣùgbọ́n ó mọṣẹ́ ṣe. ìkan Agbọ́ládé Agbọ́ládé ìkan ń jẹ́ Adéọlá. Fàtẹ̀. ìyẹn náà ṣe kúrú tí ó jẹ́ ẹyẹ mẹ́fà o ìkan ń jẹ́ Ayọ̀ Lawal ìyá kò ṣe kó dànù. ọkùnrin nu wọn. ọkùnrin nu wọn wọ́n gbìyànjú o kábíyèsí òwúrọ̀ la wà òun náà gbìyànjú dúpẹ́lẹ́ ọ̀hún dúpẹ́lẹ́ ọ̀hún ọ̀hún yìnyínní kí a lè ṣe mí. so dádì nǹkan tí mo fẹ́ béèrè gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n wò yín nílé tí wọ́n gbọ́ yín nílé mo fẹ́ kí ẹ sọ díẹ̀ nípa ìrírí yín ní entertainment industry pàápàá ìjọ tínú yín dùn jù àti ìjọ tí inú yín tún dùn. nídàkejì. nídàkejì. màmá ti sọ́ọ̀rì àwa ní ká máa tún sọ omi lè jáde lójú wa lẹ́nu. ayọ̀ ló já sí. a ti rí o ìgbéra ní ojú ti hà ojú ti rí ló ń sọ yẹn ojú ti hà ìgbéra tó fẹ́ kọrin sẹ́ráàbù tó ní pọ̀ǹtẹ̀pọ̀ǹtẹ̀ ẹnu gbọ̀ntégbọ̀nté ẹnu gbọ̀ntégbọ̀nté ẹnu aláṣejù aláṣetẹ́ n tó gbọ́ nìyẹn n tó fẹ́ kọ ni gbọ̀ntẹ́mí gbọ̀ntẹ́mí gbọ̀ntẹ́mí ọba awé máa yẹ o. bàbá bàbá ojú ti rí o ṣùgbọ́n ojú tí ò fọ́ yìí mo mọ̀ pé kò ní fọ́ fẹ́ ríre ni. àmín àmín. ṣé nígbà tá a wà nílé bí omi adágún fóṣù márùn-ún mẹ́fà tá a ṣiṣẹ́ tá ò rẹ́ni pè wá pé ẹ wá tiẹ̀ lọ ṣiṣẹ́ bóyá jíngù ni o bóyá fíìmù ni o bóyá nǹkan kan ni ká sọ ni tàbí nígbà tí ilé jó tàbí nígbà tí studio worth over five hundred million jó tàbí nígbà táwọn olè wa ń ká wa mọ́lé láti ilé kan tàbí kejì ojú rì gbogbo ògbà wọ̀nyí a ò rẹ́ nìkan o àfọlọ́run o ọlọ́run nìkan la rí ẹ wá jẹ́ kí n sọjọ́ tínú mi dùn tó máa ń dùn jù gbogbo ọjọ́ tí n bá ti kú ẹ̀kú wọ̀ tí mo ti kú oníṣègùn rẹ̀ mi tí mo fẹ́ di chief kọ́ran inú mi máa ń dùn mí inú bá pè yín séré àbí tẹ́ bá gba swift. ọ̀ṣun tó ń jẹ́rẹ́ bàbá eré bò. wọ́n pè yín síṣẹ́. <laughs> ṣe tó kọ́rẹ́ tì wọ́n pè mí síṣẹ́ láì dé location yẹn gbogbo tí mo rò ti tán. Hmm. àwọn ọjọ́ tí mi máa ń dùn mí nígbà kan máa ń dẹ́yẹ sí yín bó o ló ṣe lára yín gbà yẹn ẹlòmíràn ní depression ẹlòmíràn ní òun fẹ́ òun fẹ́ lè ṣe ṣe bákan síra. àmọ́ nígbà tí wọ́n ń dẹ́yẹ sí mi yẹn orí mẹ́wàá o. ìyẹn àwọn ìdojúkọ tẹ ní. bẹ́ẹ̀ni etí mi ó dẹ̀ kún ń jábọ́. fọ́rọ̀. bẹ́ẹ̀ni ibi yìí náà kún ń jábọ́ ojú mi yọ bọ́ báyìí mo tún kì í padà ní. ìdẹ́yẹsí. ní ìdẹ́yẹsí. ìkórìíra. ẹẹ ṣùgbọ́n àwọn àgbàlagbà wa jẹ́ kí n ọ̀pẹ tó wá máa ga ẹsẹ̀ àti rí ní ìmọ̀ mi bàbá wáyé mi o ṣùgbọ́n tí ìyàwó abẹ́ sọmọ ní Olúṣẹ́gun kó ronú sí lẹ́ẹ̀mẹ́rin. Hmm, kó tó sọ. tẹ́lẹ̀ bá pè ní Olúṣẹ́gun àbí Ṣẹ́gun wọ́n máa fèsì ogun ni hmm. wọ́n máa fèsì ogun ni ó dẹ̀ máa gbẹ̀yìn ogun yẹn náà wọ́n máa rẹ́yìn ogun yẹn. tẹ́ bá bímọ tó bá jẹ́ ìbejì tó bá jẹ́ Kẹ́hìndé nu ẹ kíyèsára ó máa máa kẹ́yìn dé ó dàgbà máa jẹ́rí gbogbo wọn náà ni mórí nǹkan o mórí nǹkan ìgbà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwa náà rèé o a dẹ̀ hàn pé ọlọ́run mú wa lọ síbi tó ga ṣé mo dáhùn ìbéèrè yìí. bẹ́ẹ̀ ni sà ẹ ṣe gan sà nínú àwọn tí wọ́n wá jẹ́ ẹgbẹ́ òṣèré tíátà yín bí àwọn bíi mélòó náà ní ká máa retí nínú wọn báyìí lé nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dúró síbí báyìí láti rí wọn. gbogbo wọn ni kẹ́ máa retí. olúwa ṣeun ẹ ṣe sà. lẹ́ẹ̀kan sọ̀rọ̀kọ yín lẹ́kùn rẹ. orúkọ mi lè wọ́n yá mi lè hmm, ẹ̀yìn ènìyàn wo níjọ́ tí <clears throat> àwa dénú ayé ìyá o ọlọ́jọ́ yẹn ni wọ́n yá mi orúkọ yẹn pọ̀ fifty two orúkọ. lẹ́ ń jẹ́. ẹ bàbá bàbá bàbá ìyá ẹ ẹ̀gbọ́n reverend bishop baba aládùúrà eminence tí wọ́n sọ mí lórúkọ ni mo sọ mo fẹ́ máa mú mẹ́rin àbí márùn bẹ̀ nígbà tá a wá kàwé tá a sáré kiri sáré sọ̀hún wọ́n ní olóyè ni mí èmi ò gbà bẹ́ẹ̀ ọlọ́run lolóyè wọ́n ní ọ̀jọ̀gbọ́n ni mí wọ́n ní doctor doctorate ní kí ṣe medical doctor wọ́n wá sọ mí ní Olúṣẹ́gun Kẹ́hìndé Ìgè dàda mẹ́ta ni mo fún wáyé Ìgè àdúgbò ní Kẹ́hìndé ni ẹ̀ka tó jẹ́ dàda. Hmm, Ọpẹ́ Olúwa Adéyínká Adérẹ̀mí hmm, Orúkọ mi ọmọ ẹgbà aláké. èyí lẹ sọ o. ẹ ṣe sà. àgbélébá. And you know, believer, tapping lókè bíi tí bá ti pè wọ́n bá mi fún wọn ní àtẹ́wọ́. Àwọn náà ni Chief Mrs. Oyewumi Esusu. Ẹ dápẹ́ bá mi fún màmá ní àtẹ́wọ́. You are welcome. Oyewumi máa wọlé mọ́ra bá ẹ̀yà iye bẹ́ẹ̀ ni ó wúlò léèyàn. قبلي ẹni àbíkọ́ gbọ́dọ̀ àti funfun lábẹ́ inú ìnáwó ní táwọn lọ́lẹ́ ilé ìwé ìparí ọba tó dáhùn ní ọ̀pá ẹ bá mi fún wa ní àtọ́lẹ̀ ọ̀sẹ̀. ní ilé ìwé tíṣà kan ṣẹ̀ṣẹ̀ dé òyìnbó ó nà mí kó dùn mí olódo ra bàtà òní lo pépà màmá mo páàsì ẹ máa wẹ ẹyin o ẹ máa ṣòfófó ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí lábẹ́ igi ibẹ̀ náà ti máa rí ẹlòmíì wọ́n wá change ẹ̀ wọ́n sọ di a for apple b for baby for now wọ́n tún ti change ẹ̀ wọ́n ní tó bá máa fi di January táwọn ọmọ bá máa resume kì í ṣe a for apple mọ́ ó ti di a for Anglican b for Baptist c for sẹ̀lẹ̀ d for deeper life e for equa F for Foursquare, G for Gospel Missionary, H for House on the Rock, I for Interdenominational, J for Jehovah Witness, K for KICC, L for Lord Joseph, M for Mountain of Fire, N for New Generational Church, O for Oketude, S for Synagogue Church of All Nations. Be for Pentecostal Church, R for Redeem. Put your hands together if you're happy to be here tonight. God bless you. I really appreciate you. Àwọn ẹlòmíràn kàn ní church lórí situation Nàìjíríà wọn ti ẹni wẹ́n tó ń jókòó sẹ́gbẹ́. Ó affect èmi náà ní last week. Mi ìwé ẹni tí mo jókòó sẹ́gbẹ́ ọ̀hún ti gbà tí pásítọ̀ gba microphone. Ó ní ẹwẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ sọ fún pé Jésù ti san gbèsè mi. Ìgbà tí mo ẹwẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láńlọ́ọ̀dù mi ló jókòó tì mí. Mo dẹ̀ jẹ́wọ́ ilé ọdún mẹ́rin mo ní jésù ti sọ pèsè mi ó ní ta ló sọ bẹ́ẹ̀ mo ní pásítọ̀ ó ní sọ fún pé mi ò tí ì ra láàt. ẹni tó bá lọ sí ìṣòro tó lọ ń sùn ogun ni mò ń sùn ní ìṣòro ọjọ́ kan ìgbà tí máa lajú mo mọ̀ pé tí pásítọ̀ ni ẹ máa bọ̀ ń ta mi ma wọn tán ní kọ́ máa bọ̀ ń ta èmi náà dẹ̀ ń bọ̀ ń tèmi mo ṣàlàyé fún àwọn church member ń wò mí ara ń kọ́ wọn pé ṣé máa yí mẹ́ni ní kọ́ máa bọ̀ gbà mo dé ta pásítọ̀ ní ẹni ìwé lẹ́gbẹ̀ẹ́ ìfúnra iná rẹ̀ jáde tán tì í jáde pé wà lára àwọn tó tún jẹnẹrétọ̀ ṣọ́ọ̀ṣì ní à sáwọn tó tún jẹ́ ìrìn nìkan jáde wọ́n ní bẹ́ẹ̀ mo ní èwo ní oléwo lè ní báwọn tún mo ní èmi ò tún jẹnẹrétọ̀ mọ́ mo kàn gbọ́ pé ní kọ́ máa bọ̀ ń ta ni omi mọ̀ pé àwọn tó tún jẹnẹrétọ̀ lẹ́nu kọ́ ẹ jọ ẹ̀yin girama tẹ wà ń bí lágbára ọlọ́run sọ fẹ́ẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé màá jèrè ọmọ mi ṣé mo pé ìgbà táwọn ń dàgbà ojú làwọn pẹ́rẹ́ǹtì wa bá ń sọ̀rọ̀ taba lọlé nípọ̀ tó bá gbóúnjẹ lẹ̀ taba fẹ́ jẹ àwọn àwùjọ àwọn pẹ́rẹ́ǹtì wa tó bá níyà ẹ jẹ́ ẹ má jẹ́ o poison ni olóyún ló bá délé wàhálà ni bọ́tà àwọn ọmọ ayé ìsìn mọ́mì mo bẹ̀rẹ̀ ní táwọn grandchildren yín bá wá bá yín lọlé dé tó ń gbé ọbẹ̀ gbígbóná bọ̀ láti kitchen tó ní grandma where should I put it má ní gbélé mi lórí o eh, wọ́n máa rò because àwọn parents wọ́n ti sọ fún un gbàgbọ́ máa kó lè kó pé obey gram whatever grandma ask you to do do it o bàbá lọ ní gbélé mi lórí nǹkan ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ìyàwó àbí ọ̀dẹ́ ọmọ ṣe yàtọ̀ sí ọmọ àtijọ́ ọmọ tí ò bá mọ iná a kìí pọ̀ fún wà sẹ́mọ̀ wípé ní ọ̀pọ̀ ọgbà ẹlòmíì tẹ́ máa lọ́wọ́ rẹ̀ náà chọ́ọ̀chì ẹsẹ̀ bíbélì ni kìí ṣe bíbélì o pásítọ̀ kan ló ní yẹ́ẹ̀sà jáde ó pẹ́kẹ́ ti ka bíbélì ẹjọ́ ẹ bá mi lọ sí ìwé òwe àfipìkì ló náà bá sí i. ó fẹ́ ṣàlàyé fún wa pé kì í ṣe bíbélì ló gbé lọ́wọ́ ṣùgbọ́n ibi tó jókòó sí ó jìnnà sí control post ìgbà tó máa ṣe àṣẹ ìwé ògbójú ọdẹ ló gbé dání ẹ̀ẹ̀kan náà la kàn bọ́ a sì jẹ́ ògbójú ọdẹ méje ní ìgbé rúmọlẹ̀ pásítọ̀ ní yes tọ́nà náà kábàáyé wa you have to go through the wilderness of your life. As in ń lọ nínú igbó irúnmalẹ̀ yes whether you like it or not you have to go through that wilderness nígbà tí ó ṣe adé ilé bàbá onírúkọ àyẹ̀wò kẹ́ pásítọ̀ ní yes there are some great parents who are back to meet in the course of your life journey. ẹ tẹ̀síwájú sá ó ní nígbà tí ó ṣe tí a lo ọjọ́ mẹ́ta kúrò níbẹ̀ ó ní until you get to the last post of your life you cannot afford to stop. Even God spoke to Moses in the wilderness, You are parked for too long on this mountain. Tell my people to go forward. Ẹ tẹ̀síwájú sá. Ó ní nígbà tí ó yá, àwọn ọ̀run àpáàdì ní ọ̀kan, ó sì kú ìṣẹ́jú kan kálé rẹ̀. Pásítọ̀ ní ẹ̀gbọ́n náà. Ẹ má tẹ̀síwájú. Ìwé ògbójú ọdẹ ló gbé wá. Kì í ṣe kì í ṣe Bíbélì wọ́n jọ ní covenant. Now, briefly want to uh, enjoy a special performance. And this is going to be an insert in this uh, program. Ladies and gentlemen, let me invite up stage this uh, rare combination, a very greatly talented musician and personal Goji Babi Wajita. A round of applause for this musical guru. ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́mà ẹ̀yin dáàdì mi nínú ilé àti ẹ̀yin wọ́n mẹ̀mí nínú ilé. Eh, I'm so impressed to be here this evening, though it was not my plan, but glory be to God pé èmi náà wà ní iná ayẹyẹ yìí lẹ́ẹ̀kan sí òkè gbogbo àwọn adájọ́ mẹ́ta kábíyèsí o ìbà fún gbogbo orí adé o. Orúkọ tèmi ni Gòjé Bámiwá Gìtá. I just want to render this soft music. and the tune is Ayiwadun. The environment you are afraid wraps on you. The state of your mind is coming down from you. Ó bá pààrọ̀ inú yẹn ti ọ̀rẹ́ o, ọ̀rẹ́ ló ló wọ lọ́wọ́. A ní wọ́n máa lọ pé tèmi nílé, ló ní ayé mi ẹnu. Thank you. No more bàbá sọ pé ladies and gentlemen the musical juggernaut has arrived and this is your one and only star, Shina Peters. A round of applause everybody. báyìí celebrant máa wọlé ladies and gentlemen tí wọ́n bá ti wọ ibi ìwá tí wọ́n bá ti wọ ibi ìwá ẹ̀jọ́ ẹ jẹ́ ká dìde ká fi ìdìde yẹ wọn sí kan wọlé tìlù kan. It is time for us to usher in the celebrant Chief Kehinde Akinremi, uh, and our father, a living legend an icon, a role model, the amazing minstrel himself. We usher him with song. Distinguished ladies and gentlemen, put your hands together for SSP, Sir Shimon Peter. A round of applause for him as he spoke in the to the water. The celebrants, ẹ jọ̀ọ́ bí ọlọ́jọ́ bí bá ṣe ń bọ̀ kí gbogbo wa lè dúró. You are welcome, sir. God bless you, sir. We appreciate you for coming. ní ẹ̀yìn táyé chief kan gbajúgbajà òṣèré tíátà. wọ́n ní kọ́ kò sí àní àníbẹ̀ ìlú táyé kan tí wọ́n bí wa ní ìgbìmọ̀ náà àti ọjọ́ kan náà àti wákàtí kan náà òun jẹ́ táyé òun jẹ́ kẹ́yìn. nígbà èwe ibo ló ṣe mo fi ìgbà èwe mi tọrọ pé tí bá tún táyé wá kó máa rí bẹ́ẹ̀ lọ. Hmm. ní àtúntò wọn ni pé ìyá wa bí ìbejì ní àìmọye ìgbà ṣùgbọ́n àwa méjèèjì láàbò ìwádìí la dúró nínú ìgbòkì tí àwa bí ẹ̀yin nìkan ni àwa la dúró ìbejì tó sọ báyìí àwa bí ìpínlẹ̀ ìbejì bíi mẹ́wàá dúró àwa nìkan ni láàbò la dúró ní ìbejì aláwọn ẹ̀gbọ́n ṣùgbọ́n àwa la dúró ní ìbejì ìyá wa fẹ́ràn wa nítorí kó jẹ́ àwa nìkan la dúró ní ìbejì ìgbéwé wa dára débi wípé ìyá wa máa ń kọrin fún wa ó máa ń yíra ọ̀tún torí ìkejì mi jẹ́ ìgò èmi jẹ́ ìwò àtijọ́ wa jẹ́ dáadáa a ní orúkọ mẹ́ta lẹ́mú wa tó bá ti kì wá inú ìyá wa máa dùn òun àwọ̀lé ayọ̀ àwọ̀lé ìyá wa fẹ́ràn wẹ̀ ló wọ́n fẹ́ràn ìgbàgbé wa nínú ìtọ́jọ́ pa fún wa wọ́n ní Kẹ́hìndé ṣáájú mi rìn ìyẹn kàn orí tíátà kàn orí tíátà ó ṣáájú mi rìn èmi ò tètè ní láti fà mí èmi ò tètè lè ní wá fà pé kó jókòó àjọ dìde àwọn àjọ dìde nígbà ẹ wá jọ dìde nígbà kan náà láti hmm, àjọṣepọ̀ ẹ̀ àti olóyè kan nígbà tí a wà lọ́mọdé ó ní fẹ́ fẹ́ máa ń jà ní àbẹ́ fẹ́ràn ara yín dáadáa. a máa ń ṣeré kan ṣùgbọ́n kó máa fàjà wa ni pé talẹ̀ gbó èmi làgbà kẹ́hìndé ló gbẹ̀kùn táyé ló gbẹ̀kùn ìyá wa ní ẹ̀yìn méjèèjì rẹ̀ kò sáàpù lóore rẹ̀ kò sí ẹ̀gbọ́n kankan wá wá pa wá ní tó fàjà wà nìyẹn kò sí nǹkan méjì àti tá a bá ti ń ṣeré lórí à ń jà fún tọ́ì àti oúnjẹ. nígbà tẹ wá ń dàgbà tẹ̀ ń lọ sílé ìwé bóyá bóyá kẹ́nìkan yan táyé ìtẹ́jú obìnrin lẹ́yìn kaba yìnyín jẹ táwọn máa ń wà ń bẹ̀ fún. Ah, ó máa ń gbìjà mi ní kékeré nílé ìwé bẹ́ẹ̀ nìkan bá yájú sí i láti ló ń bẹ̀ kankan ìbẹ̀rù tiẹ̀ kì í jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ nílé ìwé wọ́n máa ń sá fún mi nítorí pé wọ́n á ní ah, alágbára ẹ̀ ń bọ̀ ìyá tábà wò dà lágbà tí olóyè kan tí wọ́n di gbajúgbajà òṣèré tíátà ìjẹ́ tiẹ̀ wọ́n nu eré wọn sọ́dẹ̀ pè yín sí rí kí tẹ́ ìyá sí nìkan tó ń ṣe. wọ́n pè mí èmi ni mo sọ pé eré wọn máa ń pa mí lẹ́rìn nítorí pé kí n má fẹ̀rìn ìbáṣẹ jẹ́ mo ní kó jẹ́ kí n yan iṣẹ́ mi láàyò èmi fi wá ń ṣe ìgbéga ilé sílẹ̀ ní sùn mo ṣe maitres mo wá fi orúkọ international nursery and primary school ní orúkọ èmi àti níbo ni iléèwé yẹn wà. iléèwé yẹn wà ní abẹ́lé balẹ̀ ní abúlé ẹ̀gbá pẹ̀lú iléèwé wa ẹ débẹ̀ lè lè wá skul ọ̀hún àbí skul the twins nursery and primary school àwọn èèyàn lè mọ̀ yín mọ̀ wọ́n. a ti bá ń ṣe ìnáwó kan níbẹ̀ òun ló máa ń wá dúró òun ló máa ṣe mc àwọn èèyàn wá torí tiẹ̀ wá péjọ èrò rẹpẹtẹ èrò máa rí owó ọkọ̀ yín bá balẹ̀ máa fẹ́ ó dẹ̀ máa dúró tì í. èyí tẹ wá ń ṣe lénìí bó o ní ṣe dùn tó pé àtúnwò ah, àlàyé àmàtọ́jú ọ̀dọ́ lọ. jẹ́ kí n mọ̀ lọ nítorí pé mo jẹ́ nìkan tó jẹ́ pé nǹkan pọ̀ púpọ̀ lọ́wọ́ mi ó ń gbé mi gẹ̀gẹ̀ kò sì fi mí wọ́lẹ̀ láàrin ìlú irú tá à ń ṣe lémi nísìn inú mi dùn ayọ̀ ló kún gan-an nítorí pé kò sẹ́ni tó mọ̀ wípé ọwọ́ ọ̀tún ló ṣe é àlàáfíà ẹ ṣáà ṣe é àwọn táwọn jẹgbọn yín àwọn táwọn ọmọ ìwà ń bílẹ nù. ìkan náà àwọn ẹ̀gbọ́n wa wà tó ní ṣùgbọ́n wọ́n ṣe wà ń bì ẹ̀gbọ́n wa ni ṣùgbọ́n mi ò bí ọjọ́ yẹmí rẹ̀ mọ́ yẹmí rẹ ni ṣùgbọ́n bó ṣe wà nígbà gbogbo ìdè ìmọ̀ bóyá ń ṣì wà ní ilé àwọn àti ìlú. ẹ ti rí wọn bí léèrè. mo ti rí wọn lẹ́tẹ̀lẹ̀ láàrin fún iṣẹ́ tẹ̀lé táwọn á ṣe nígbà ẹ̀ka ṣe tíjà àwọn ẹ̀yìn ṣe tẹ̀lé ẹ̀wà ẹ̀wà ní láyìn education àwọn ṣe àwọn ṣe tí wọn ọ̀nà owó gbọ́n ni ah, nígbà tó kún un gbà yẹn tó ṣiṣẹ́ yẹn mo máa ń gbìyànjú nígbà yẹn tí wọ́n ṣe stage play lọ́sọ̀kọ́ bẹ́ẹ̀ ní ògùn gbígbà nígbà yẹn ẹ máa ń wish pé kí àwọn ọmọ mi wọ́n join hands together nínú àwọn ọmọ mi náà bá wọn ṣe bá bá pe àwọn èrò nínú àwọn tí iṣẹ́ yìí àwọn ọmọ mi máa ń join hands together inú mi dẹ̀ dùn pé wọ́n bá ń ṣe wọn ọmọ ẹnìkan yàtọ̀ sẹ́nìkan kódà tó bá ń pe òkìkí àìpé ṣe kọ́ran ló fẹ́ ṣeré babaláàdúrà inú mi máa ń dùn gan èmi gan dẹ̀ máa ń wish láti fẹ́ wù ú torí pé èmi náà máa ń proud ń ta lórí kejì unicorn unicorn pẹ̀lú ìfẹ́ àti ayọ̀ inú mi máa ń dùn. wọ́n máa ń pe àwọn èèyàn ní òrìṣà pé òrìṣà ni gbogbo. Ah, bí àwọn ìṣẹ̀dálẹ̀ ayé ti ń sọ làwa náà bá wọn sọ àwa believe pé nítorí pé ẹni bá bí ìbejì ṣàṣà ni ẹni tó sábà bí ìbejì débi ẹ̀ta òkú ẹni má dẹ̀ bí ìbejì tí wá yìí tiẹ̀ lágbára tó wá jẹ́ pé ọkùnrin àti obìnrin ó mà lágbára ah. téèyàn bá tọrọ nǹkan tí wọn tó lè mọ ẹ̀tọ́ láti ṣe wọn tó ṣe ẹ̀rọ àpéjọ ẹni yá mà lóyún ọkọ̀ àdéhùn ṣe èmi bìlíìfù wípé òòṣà ni wá bọ́ ṣe kú. àkàndá ni wọ́n àkàndá ni wọ́n. ìgbẹ́yìn bíbejì yìí. Ah, ọmọ mi bíbejì. ọmọ yín bíbejì. ọmọ mi bíbejì. ọ̀nà ọmọkùnrin mi ó bí ìbejì ṣùgbọ́n ó ṣe mí láàánú pé ó ní àwọn ìbejì ẹ̀ láyé tó jẹ́ tèmi lójú láyìn dé yẹn padà. torí ilẹ̀ Yorùbá ìjọba ń bá sábà máa ń rí máa lọ ń gbé ìbejì ọlọ́run gbé ọjọ́ pé àbíṣe rẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn gbà tí. Ọlọ́run ò jẹ́ ijó ìjọ ìjọ làwa máa ń jojú chọ́ọ̀chì làwa máa ń jó tí a bá ń jójó chọ́ọ̀chì báyìí inú wa máa ń dùn a máa yíra a máa yípo a máa jó ijó chọ́ọ̀chì máa ń jó tí mo máa ń dùn sí èmi ò ní tí ì nínú ìtàn pé ìyàwó àgbẹ̀ wa jáde lọ́jọ́ kò sí nínú ìtàn tiwa àti ẹ̀sìn lọ àrírí èmi ò mo máa ń gbọ́ ni mo máa ń wò nínú fíìmù iṣẹ́ àgbàdo àwọn olùkẹ́kọ̀ọ́ lórúkọ ẹlẹ́fẹ̀ẹ́ ta tí ó jẹ́ ẹ̀gbọ́n wọ́n ṣe òde lẹ́yìn bàbá nígbà kékeré àwọn ìbejì àkáàtì báwo ni ìgbàlódé báwo lè rí. They làwọn ọmọ wa rainbow ya rainbow. iṣẹ́ tẹ̀yìn iṣẹ́ tẹ̀yìn láàyò ni tẹ̀ra mú àbúrò yìí náà wọnú ẹ̀ yìí ìjábá wù bà kan dáadáa ni ó pọ̀ fún ọlọ́tún fún ọlọ́sì tí yóò ẹ̀ tó làmì lákàrà àmà that time náà la gbọ́ pé ìgbẹ́ sí wà ẹ má lò mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣàwọ̀ nígbà yẹn ìhàwó ló wà lọ́dún ló fi sẹ́yìn bá ẹ ṣe ló ṣe wà ní tuntun kọ sí ìdókòtẹ́lù mi ní ìgbà yẹn ó lè ní rízì ṣe mọ̀ pé tó bá jẹ́ eré lọ́ba lọ́ba tàbí eré olówó tó mọ̀ ní ṣe tí ò bá tíì ṣe eré olówó tó ṣe lè táì tó bá yẹ láti tó bá yẹ láti tó bá yẹ láti. English high grammar ni wọ́n fẹ́ẹ́ wọ́n fẹ́ẹ́ mọ̀ yín mọ̀ jù àwọn lè ọmọ àwọn ọmọ Yorùbá eléyìí ẹ design ẹ divine leader yóò kọ̀ wáyé bẹ́ẹ̀. òun náà ṣe English. kò làbí Yorùbá kò làbí kò làbí Yorùbá pé pé wọ́n bá mi là kán bẹ̀. It's a gradual process. It started with So when We spoke you wish for? I wish for. Wish them. Nítorí ọ̀la pé ẹ̀mẹ́fà méjì ni wọ́n. Wọ́n ti táyà. Wọ́n mú the I'm always very happy happen and see things like this happening in the family. I, I am planning to more, more years. kò tí ìbejì rẹ̀ náà tọ́ a gbọ́ pé bí ìbejì mi mẹ́fà mẹ́wàá ni wọ́n tẹ̀lé mẹ́wàá ni màmá bí lẹ́ẹ̀mẹ́ta ó pé àlàbá ókè àwọn táyé ókè àwọn àwọn ìbejì tó ń wá bífọ̀ yìí ti lọ ìbejì sẹ́yìn náà bí ìbejì sá àwọn yín gbọ́ ṣe yẹ wish baby yẹ wish that be baby through your own life. ọlá àṣírí ọ̀rọ̀ sà thanks so much sir.